lúùkù orí kẹrìndínlógún. jésù wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ọkùnrin ọlọ́rọ̀ kan wà tí ó ní ọmọ ọ̀dọ̀ kan wọ́n fi ẹ̀sùn kan ọmọ ọ̀dọ̀ yìí pé ó ń fi nǹkan ọ̀gá rẹ̀ ṣòfò ọ̀gá rẹ̀ bá pè é ó sọ fún un pé irú ìròyìn wo ni mò ń gbọ́ nípa rẹ̀ yìí ṣírò iṣẹ́ rẹ bí ọmọ ọ̀dọ̀ nítorí n ó dá ọ dúró lẹ́nu iṣẹ́ ọmọ ọ̀dọ̀ náà wá rò nínú ara rẹ̀ pé ni n ó ṣe o nítorí ọ̀gá mi yóò dá mi dúró lẹ́nu iṣẹ́ èmi nìyí n kò lè rókó ojú sì ń tì mí láti máa ṣagbe mo mọ ohun tí n ó ṣe kí àwọn ènìyàn lè gbà mí sínú ilé wọn nígbà tí wọ́n bá gba iṣẹ́ lọ́wọ́ mi ó bá pe ọ̀kọ̀ọ̀kan nínú àwọn tí ó jẹ ọ̀gá rẹ̀ ní gbèsè ó bi èkíní pé èló ni ó jẹ ọ̀gá mi òun bá dáhùn pé ọgọ́rùn garawa epo ó sọ fún un pé gba ìwé àkọsílẹ̀ rẹ tètè jókòó kọ àádọ́ta ó bi èkejì pé ìwọ ń kọ́ èló ni ó jẹ́ ó ní ẹgbẹ̀rún òṣùwọ̀n àgbàdo ó sọ fún un pé gba ìwé àkọsílẹ̀ rẹ kọ ẹgbẹ̀rin ọ̀gá ọmọ ọ̀dọ̀ ọlọ́gbọ́n ẹ̀wẹ́ náà yìn ín nítorí pé ó gbọ́n nítorí àwọn ọmọ ayé yìí mọ ọ̀nà ọgbọ́n tí wọ́n fi ń bá ara wọn lò ju àwọn ọmọ ìmọ́lẹ̀ lọ ní tèmi mo ń sọ fún yín fún àǹfààní ara yín ẹ fi ọrọ̀ ayé yìí wá ọ̀rẹ́ fún ara yín tí ó fi jẹ́ pé nígbà tí owó kò bá sí mọ́ kí wọ́n lè gbà yín sí inú ibùgbé tí yóò wà títí láé ẹni tí ó bá ṣe olóòótọ́ nínú nǹkan kékeré yóò ṣe olóòótọ́ nínú nǹkan ńlá nítorí náà bí ẹ kò bá ṣe é gbẹ́kẹ̀lé nípa nǹkan owó ti ayé yìí ta ni yóò fi dúkìá tòótọ́ sí ìkáwọ́ yín bí ẹ kò bá ṣe é gbẹ́kẹ̀lé nípa ohun tí ó jẹ́ ti ẹlòmíràn ta ni yóò fún yín ní ohun tí ó jẹ́ ti ẹ̀yin fúnra yín kò sí ọmọ ọ̀dọ̀ kan tí ó lè sin olúwa méjì nítorí ọ̀kan ni yóò ṣe nínú kí ó kórìíra ọ̀kan kí ó fẹ́ràn ìkejì tàbí kí ó faramọ́ ọ̀kan kí ó má sì ka ìkejì sí ẹ kò lè sin ọlọ́run kí ẹ tún sin owó nígbà àwọn Farisí tí wọ́n fẹ́ràn owó gbọ́ gbogbo ọ̀rọ̀ yìí ńṣe ni wọ́n ń yínmú sí i ó wá sọ fún wọn pé. ẹ̀yin ni ẹ̀ ń dá ara yín láre lójú ènìyàn ṣùgbọ́n Ọlọ́run mọ ọkàn yín ohun tí ènìyàn ń gbé gẹ̀gẹ̀ ohun ẹ̀gbin ni lójú Ọlọ́run ìwé òfin Mósè àti ìwé àwọn wòlíì ni ó wà fún ìlànà títí di àkókò Jòhánù láti ìgbà náà ni a ti ń wàásù ìyìn rere ti ìjọba Ọlọ́run pẹ̀lú ipá sì ni olúkúlùkù fi ń wọ̀ ọ́ ó rọrùn kí ọ̀run àti ayé kọjá ju pé kí kínkínní nínú òfin kí ó má ṣe lọ ẹnikẹ́ni tí ó bá kọ ìyàwó rẹ̀ sílẹ̀ tí ó gbé ìyàwó mìíràn ṣe àgbèrè bí ẹnìkan bá sì gbé obìnrin tí a ti kọ̀ sílẹ̀ ní ìyàwó òun náà ṣe àgbèrè ọkùnrin kan wà tí ó lówó aṣọ àlárì àti àwọn aṣọ olówó iyebíye mìíràn ni ó máa ń wọ̀ oúnjẹ àdúndùn ni ó máa ń jẹ lójoojúmọ́ ni ó máa ń ṣe àṣè tálákà kan wà tí ó ń jẹ́ lásàrù tí máa jókòó lẹ́nu ọ̀nà ilé ọlọ́rọ̀ yìí gbogbo ara lásàrù jẹ́ kìkì egbò inú rẹ̀ ìbá láti máa jẹ ẹ̀rúnrún tí ó bọ́ sílẹ̀ láti orí tábìlì olówó yìí pẹ̀lú bẹ́ẹ̀ náà ajá máa wá lá egbò ara rẹ̀ nígbà tí ó yá tálákà yìí kú àwọn áńgẹ́lì bá gbé e lọ sọ́dọ̀ abrahamu olówó náà kú a sì sin ín ní ipò òkú ni ó rí ara rẹ̀ tí ó ń joró ó wá rí abrahamu ní òkèèrè pẹ̀lú lásàrù ní ọ̀dọ̀ rẹ̀ ó bá pè é ó ní abrahamu bàbá ṣàánú mi lọ lásàrù kí ó ti ìka rẹ̀ bọ omi kí ó wá kan sí mi láhọ́n nítorí mò ń jẹ ìrora nínú iná yìí ṣùgbọ́n abrahamu dá a lóhùn pé ọmọ rántí pé nígbà tí ó wà láyé kìkì ohun rere ni ó gbà nígbà tí ó jẹ́ pé nǹkan burúkú ni lásàrù gbà ní ìsinsìnyí ìdẹ̀ra ti dé bá lásàrù nígbà tí ìwọ ń jẹ̀rora àti pé ọ̀gùn ńlá kan wà láàrin àwa àti ẹ̀yin tí ó fi jẹ́ pé àwọn tí ó bá fẹ́ kọjá sí ọ̀dọ̀ yín kò ní lè kọjá bákan náà àwọn tí ó bá fẹ́ ti ọ̀hún kọjá wá sí ọ̀dọ̀ wa kò ní lè kọjá olówó náà wá sọ pé bàbá bí ó bá rí bẹ́ẹ̀ mo bẹ̀ ọ́ rán lásàrù lọ sí ilé bàbá mi arákùnrin márùn-ún ni mo ní kí ó lọ kìlọ̀ fún wọn kí àwọn náà má bàa wá sí ibi oró yìí ṣùgbọ́n abrahamu dá a lóhùn pé wọ́n ní ìwé mósè àti ìwé àwọn wòlíì kí wọ́n fetí sí wọn ṣùgbọ́n ọlọ́rọ̀ náà ní ó tì abrahamu bàbá bí ẹnìkan bá jí dìde nínú òkú tí ó lọ sọ́dọ̀ wọn wọn yóò ronú pìwàdà ṣùgbọ́n abrahamu sọ fún un pé bí wọn kò bá fetí sí ohun tí mose àti àwọn wòlíì kọ bí ẹni tí ó ti kú bá tilẹ̀ jí dìde tí ó lọ bá wọn kò ní lè yí wọn lọ́kàn padà